وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المسلمون اعلموا أن للمساجد حقوقا وآدابا فمن أداها فقد أفلح ومن ضيعها فقد خسر ومن حقوقها يا عباد الله تعميرها تعمير المساجد ولذا قال الله عز وجل إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة وأقام الصلاة وآتى الزكاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال عليه الصلاة والسلام من بنى لله بيتا بنى الله له بيتا في الجنة رواه, رواه الإمام مسلم ومن حقوق المساجد يا عباد الله تطهيرها واعلموا أيها المسلمون أن تطهير المساجد له جانبان جانب حسي وجانب معنوي قال تعالى آمرا نبييه إبراهيم وإسماعيل بتطهير أم المساجد المسجد الحرام فقال تعالى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود أما الجانب الحسي يا عباد الله فهو ما ألفأ الناس وعرفوه من كنس وغسل وإزالة الأوساخ منها أما الجانب المعنوي فهو رأس الأمر من تطهيره من تطهيرها من الأوثان والأصنام وكذا من البدع والمعاصي فلا مجال يا عباد الله لا مجال يا عباد الله للشرك في المساجد ولا للبدعة فيها ولا للمعاصي فيها فالواجب على المسلمين تطهير مساجدهم من هذه الأدران وكم من مسجد يا عباد الله وكم من مسجد حقه الهدم حقه الأدم والتسوية لما فيه من المنكرات ولقد هدم رسول الله صلى الله عليه وسلم مسجدا بني للمعاصي وهو مسجد الضرار قال تعالى والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون لا تقم فيه أبدا بارك الله لي ولكم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أي مسلمي لكني لبني أدكال ما يكبي nínú àwọn nǹkan tí ọlọ́run ọba ṣàfitì rẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ nínú nǹkan tí ó dá ọmọ kéré púpọ̀ ẹlọ́mọ̀ pé àwọn nǹkan tí olúwa tí ó dá wa yìí tí ó dá àwọn nǹkan tó dá pọ̀ púpọ̀ ṣùgbọ́n nínú àwọn nǹkan wọ̀nyí bí wọ́n ṣe pọ̀ tó yìí díẹ̀ péréte náà ló ṣàfihàn rẹ̀ sọ́dọ̀ rẹ̀ nínú àwọn nǹkan tí ọlọ́run ọba ṣàfihàn rẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ nínú ẹ̀dá ẹ̀ òun náà ni almasajid àwọn masalasi ilé ọlọ́run falyabudu rabba hadhal bayt ẹ pé a máa ṣàfitì sọ́dọ̀ ara wa a sì lẹ́tọ̀ọ́ láti ṣàfitì ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba tààrà àfi ìtọ́lọ́run ọba bá ṣàfitì ẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ tààrà nípa báyìí inú àwọn nǹkan tí ọlọ́run ọba ṣàfitì ara rẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ tó ṣàfitì rẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ òun náà ni àwọn masalasi. ẹ wá lọ́ọ́ mọ̀ yí pé àwọn mọ́sálásí wọn wọn yìí wọ́n ní àwọn ẹ̀tọ́ ráì tá a gbọ́dọ̀ fún wọn tá tá a bá jù sílẹ̀ a máa rí ìdàkejì ọ̀nà ọlọ́run ọba torí pélé ọlọ́run náà nípa báyìí ó ṣe pàtàkì fún gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin láti mọ àwọn ìwọ̀ àwọn ẹ̀tọ́ tí mọ́sálásí ní tí wọ́n bá ní ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ń wá mọ́sálásí èròǹgbà rẹ̀ ní kó ń fẹ́ wá soríire láti bẹ̀ ṣùgbọ́n látara ìmọ̀ àwọn ẹ̀tọ́ mọ́sálásí yóò kó ìkejì ní ó mú lọlé padà yẹn pé ìdàkejì oríire nípa báyìí mímọ̀ àwọn ìtọ́ ẹ̀tọ́ tí mọ́sálásí nílò ó ṣe pàtàkì fún gbogbo mùsùlùmí àtọkùnrin wa àtọkùnrin wa nínú àwọn ẹ̀tọ́ tá a máa fún ilé ọlọ́run òun náà ní tààmì ìrùhà ká máa ká máa gbé dìde tààmì ìrùhà ká máa jẹ́ kọ́ bẹ́ẹ̀ tààmì ìrùhà kájẹ́ ká yọ ọmọ pé ilé ọlọ́run lélẹ̀ náà ní tààmì ìrù ọlọ́run bá sọnù alukur'an sọtù tawba innama ya'muru masajid allah man amana billahi wal yawmil akhiri wa aqama as-salata wa ata az fàáṣà òlà ìkàyàn kúnnà mẹ́rin mọ́fítẹ́dín ọlọ́run ni ẹlọ́ máa gbé àwọn tí wọ́n máa gbélé ọlọ́run ọba lárugẹ àwọn tí wọ́n máa kọ́ ilé ọlọ́run àwọn tí wọ́n máa tún ilé ọlọ́run tí wọ́n máa jẹ́ kó máa bẹ wọ́n ní àwọn náà làwọn múmìnì ìyẹn ni pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe nǹkan mìíràn tó yàtọ̀ sí kí masalasi ó lè bá a máa bẹ bíi ìfa masalasi sẹ́yìn àbí ìfa owó aago masalasi sẹ́yìn yálà ìmáàmù bẹ̀ ọfà sẹ́yìn àbí jàmọ́ kan bẹ̀ ọfà sẹ́yìn àbí nǹkan èlò bẹ̀ ọba jẹ́ ọ̀lódà lọ́mọ pé àpẹẹrẹ fò nígbàgbọ́ ni nínú àpẹẹrẹ tá a fi máa mọ̀ pé yẹn nígbàgbọ́ òun náà ní pé máa ṣe ilé ọlọ́run kọ́ máa mójútó ilé ọlọ́run kó gbé lárugẹ anabi wa aleyhi salatu wa salam nínú hadith tí màmú wa muslim gbà wá wọn ni màmú bánà nílá ìbáyìíta ẹnikẹ́ni tó bá gbélé ọlọ́run dìde ẹni tó bá gbélé dìde tó wá ẹ̀ sọ́dọ̀ ọlọ́run pé ìwọ ọlọ́run ni mo bùn nílé ìwọ náà mo fún ẹ́ẹ́ kí lọ́lọ́run ó fi san lẹ́san bana Allahu lahu baytan fil janna ọlọ́run ọba yóò fún ní ilé míì tí ó ju lé tiẹ̀ lọ àti láàyè tó ju àyè tó gbélé ọlọ́run ọba sí lọ mọ́sálásí tá a kọ́ sórí sílé ayé ilé ayé la kọ́ sí wọn náà sì máa pé nǹkan àlùkìyàmọ̀ kì í ṣẹgbẹ́ nǹkan ayé lóbi jẹ́ sí pé Abdullahi ibn Abbas ọ̀gá lọ àǹtí nínú àwọn hadith náà bá wọn gbà tó láwọn bá ń sọ nǹkan kan pé a wọn náà àwọn kátà ń abdullahi bin abbas sọ pé orúkọ lọ́jọ́ra wọn o ntí ń jẹ́ bẹ́ẹ̀ kọjọ́ra wọn. ẹ̀yẹ́ bọ́ náà ṣe máa pé owó lowó ń jẹ́ ṣùgbọ́n tá a bá ní sọ́wọ́ ń bẹ lápò rẹ tó ní owó ń bẹ ń bẹ tó jẹ́ sí five naira ní bẹ́ẹ̀ tẹ́nì kejì tá a ní sọ́wọ́ ń bẹ lápò rẹ tó jẹ́ pé ten billion naira ní bẹ́ẹ̀ owó náà méjèèjì ń jẹ́ ṣùgbọ́n jura wọn lọ. abdullahi bin abbas ó ní àwọn orúkọ tẹ́yìn rìn ní orúkọ lọ́jọ́ra wọn o tá a bá fẹ́ kọ̀ǹpì àǹkà ọlọ́ni a máa rí wàrà a máa róyin a máa mumi a máa oríṣiríṣi nǹkan náà àlùjánnà ẹlẹ́mi ọmọ wa wò pé òun ó mu wàrà tòun látàyè ń bíbà yìí bóun ọba tiẹ̀ rítà lókè yàrá mọ̀ lọ́wọ́ mọ̀ pé nítorí mu láyé ni kì í ṣe wàrà lẹ́gbẹ̀ẹ́ wàrà lẹ́gbẹ̀ẹ́ wàrà tí ọlọ́run bó fún wa nínú àlùjánnà bẹ́ẹ̀ náà ni ẹ̀san ṣe wá fáwọn ẹ̀dẹ́ ni ẹnikẹ́ni tó bá kọ́ ilé mọ́sálásí fìlìjẹ́nà ọwọ́ ẹlẹ́bẹ̀ẹ́ ni pé ilé tiẹ̀ ilé inú ilé ni àlìjẹ́nà fúnra rẹ̀ ilé ni máwà ilé ni ṣùgbọ́n nínú ilé tiẹ̀ tí ó ti wọ̀ ní àlìjẹ́nà yìí á tún fún nílé ọlá méjì ní bẹ́ẹ̀ fún àkọ́kọ́ ààyè tá a ti fún nílé tiẹ̀ tá a fẹ́ fi rọ́pò ilé tọkọ fọlọ́run láyé yìí ààyè yẹn lọ́lá ju ààyè ayé lọ́wọ́ náà ní àlìjẹ́nà ẹlẹ́ẹ̀kejì ẹni tí ó kọ̀ lé fún un òun náà ni ẹni tí ó ní gbogbo wa tí ṣe Allah subhanahu wa ta'ala nítorí àwọn bábá sì méèdì ò lè fi wé ní tí ọmọ ádámà méèdì ń jẹ náà tó nípa báyìí nínú nǹkan tá a fi máa mọ̀ pé tá a fi máa fúnlẹ̀ ọlọ́run ọba lẹ́tọ̀ọ́ rẹ̀ òun náà ni pé ká máa gbé lárugẹ ẹni pé ká máa kọ́lé ọlọ́run ẹlòmíràn máa wò pé à níbo ni owó wá wà tá a fi kọ́lé mi ò lágbára àti kọ́ òdìdí màsálásí bẹ́ẹ̀ ni Ànábì alayhi salatu wassalam wọn ò pé kó dandan pé kó kó dìde mọ́sálásí sọ ọ́ sájọyìn àwọn tí wọ́n ń kọ́lé ọlọ́ ẹ̀rí ọ̀rọ̀ Islam even tó bá yẹ pé block ẹyọ kan lágbára rẹ̀ kà tọ́lọ̀ ń sì máa fagbára rẹ̀ òjò wá náà block ẹyọ kan cement ẹyọ kan irin ẹyọ kan lọ́ra wa tagbára rẹ̀ kánú owó òṣìṣẹ́ kan lọ́sàn níjọ́ náà wí wọ mọ̀sánwóṣẹ́ rẹ̀ bánà lọ́hùn lọ́hùn ọ̀bẹ ní tàǹtọ̀ ìjànà ẹ̀sìn Islam ò ní kí é sí dandan gbà tó bá tó ná gbogbo ayé gbogbo owó rẹ̀ tán kò tó rí ìrẹ̀nà ọlọ́wọ́ ọ̀bàgbà mọ̀bánà alìlà baytan ẹnikẹ́ni tó bá ṣe ilé kódà wà nù hadith mi pé kódà kọ́ má ju ilé ẹyẹ lọ kà má fà sọ̀kọ̀tọ̀ kọ́ má ju ilé ẹyẹ ìṣèyàn lè kírun ilé ẹyẹ lọ ilé ẹyẹ gan òtò blọọkì ẹyọ gan ọ̀bọ̀ yóò wá pé ìrọ̀rùn bẹ́ẹ̀ fún wa nínú àpẹẹrẹ tá a fi màtí gbàgbọ́ nbẹ lọ́dọ̀ rẹ ni pé jẹ́mi rẹ ọ wà lára ilé ọlọ́run pé mi náà sá ṣe màá ṣe ń bẹ̀ tọ́ bá ṣe ń bẹ̀ ara ẹ ló ṣe ó sì dẹnìkankan ó bọ́ọ̀ bá sì ṣe ń bẹ̀ ọgbàgbé ara rẹ̀ nìyẹn man bana lillahi baytan bana Allahu lahu baytan inú àwọn ètò mọ́sálásí òun náà ní pé ká fọ mọ́sálásí mọ́ kájẹ́ kí mọ́sálásí wọn mọ́ kúrò níbi àwọn nǹkan tá a máa fọ nǹkan mọ́ kúrò níbẹ̀ wáyé jẹ́ ká lọ mọ̀ yìí pé ká fọ nǹkan mọ́ lórílẹ̀ ayé tá a wà yìí nípa àwọn nǹkan tá a ń lò sáìdì kan náà lónìí àpè afọmẹfọ afọdọdẹ kò ń bẹ ṣùgbọ́n ní sáìdì nǹkan ọlọ́run ṣáìdì méjì lónìí lára nǹkan tọ́lọ́wọ́n ọba ní ṣáìdì méjì lónìí ẹni pé lára àwọn nǹkan táwọn ẹ̀dẹ́ ènìyàn ni tá bá ní afọ nǹkan mọ́ ó fi yé wa wípé ẹ̀gbin tá a fojú rí àbí dọ̀tí tá a fojú rí là ń fọ̀ kó ń bẹ̀ tùmọ̀ lára nǹkan tọ́lọ́wọ́n ọba ní lọ́mọ pé fífọ̀ mọ́ ó ní agbègbè méjì o ó ní abala méjì o abala àkọ́kọ́ òun náà ni ká fọ àwọn ìdọ̀tí ẹ̀gbin tá a fojú rí ká fọ̀ kó ń bẹ̀ abala ẹlẹ́ẹ̀kejì òun náà ni ká fọ àwọn ìdọ̀tí tá ò fojú rí káfọ́ kó lára ìyẹn ni pé ilé ọlọ́run yìí tá a bá fẹ́ fúnlé ọlọ́run lọ́wọ́ ẹ̀ bá a ṣe ń fọ ọmọ ní ti àfojúrí táwọn yọ ìdọ̀tí kò ń bẹ̀ bẹ́ẹ̀ náà lọ́dọ̀ ọ̀rọ̀ yẹn fún wa pé ká fọ ọmọ kúrò níbi ẹ̀gbin àbí dọ̀tí tá àfojúrí ọlọ́run ọba pa ànábì wa méjì kàǹkàǹkà ọ̀pọ̀ àwọn aláṣẹ pé díùtì yín nìyí o mo fẹ́ fún yín ẹ sì gbọ́dọ̀ má sí tẹ́ ẹ bá sí ẹ kàdúnú yín o tẹ́ ẹ bá sí ẹ kàbínú ìmọ̀ ọlọ́run àṣẹ mi ni mo pa fún yín ọlọ́npa àwọn àti ọ̀pọ̀ àwọn ànábì méjì tí wọ́n tóbi púpọ̀ nínú àwọn ànábì tó náà ọba tó rán sí orílẹ̀ ayé ànábì wa Ibrahim àti ànábì wa Ismail alayhi masalatu wasalam ọlọ́wọ́n bá sọ pé wà áhídìnà ilà Ibrahim wa Ismail ọlọ́run ni a fún wa àgbígbà tí a ń pè ní àtọ́kọjá agreement náà ní ahad ṣùgbọ́n náà sì mọ̀ pé tọba sàdéhùn fi yàn lẹ́nu ọ̀ pé wẹ́ akàmú akàtàn jẹ ni ṣùgbọ́n tọba ilé sáyìn tó kọ́ sílẹ̀ witness nǹkan kan bá wà ń bẹ ẹ̀rọ pa láti yí àdéhùn padà ọlọ́ni wa na ila Ibrahim wa Ismail ní tó kọjá agreement ten ṣe lẹ́wílẹ̀ ayé yìí ní bẹ láàrin èmi àti ọlọ́ni sọ́bà a láàrin èmi àti anabi táǹpẹ́ ní Ibrahim àti anabi táǹpẹ́ ní Ismail kí làdéhùn tá a sí àǹtọ́ ìrọ̀ ọ̀rẹ́ ẹ máa anabi ọlọ́run gbaṣẹ́ wọ́n sì gbà wọ́n sì ṣe nígbà táwọn náà fẹ́ travel tí wọ́n fẹ́ fama sílẹ̀ wọ́n tún sàsọ́ọ́lẹ̀ fún pé ilé ọlọ́run ni o tí wọ́n mọ̀ pé mi àti ẹ̀ lájọ wà ń bẹ̀ tó mi bá sì ti kú ní bíbà ìwọ lọ dáhùn lóbi jẹ́ sí pé Ànábì wa Ibrahim alayisalaam àti wasalam àti Ànábì wa Ismail wọ́n fọ ilé ọlọ́run máa ń kọ́lé tán tẹ́mọ̀ báwa ń jẹ ẹlòmíì olówó tó bá kọ́ masalasi tán kò sí tó kàn mọ́ gbèdé la fẹ́ tọ́jú bẹ́ẹ̀ Ànábì Ibrahim kọ́ masalasi àtọmọ wọ́n tó kọ́ tán ọlọ́run tó ní ẹ̀ tó máa mójútó àwa ń ti alọ́dọ̀ wa níbà wọ́n kọ́ masalasi fún wa àtúnlé lè mójútó sẹ́ni pé tí a ò da pàápàá wọ́n kọ́ fún wa ni o àtúnlé lè mọ́tò anábì ọlọ́run kọ́ ó sì wàhálà kò sì sí lọ́ǹtì yẹn tó fi kọ́ káàbà àyè sọ̀rọ̀ àti òṣìṣẹ́lá wọ́n àti lówó ṣùgbọ́n àti ọlọ́run àti tọ́lọ́run bá ti pa wá láṣẹ àgbọ̀dọ̀ má bójú mẹ́yìn kódà kí ni lọ́wọ́ à ń bẹ̀ fi ẹ̀nira kàn ọ́ ṣùgbọ́n ọ̀fẹ́ fún ọ láwọn òre kan yìí òwò náà sì máa

tí fọmọtọ́lọ́ ní kọ́lọ́ kí ànábì Ibrahim àtọmọ rẹ̀ ọmọ fọmọtọ́lọ́sí má lọ́ọ́ mọ̀ pé àfọmọtọ́lọ́ ń pa wọn láti pé kí wọ́n fọmọ méjì ni wọ́n fọmọtọ́lọ́sí má wọ́n gba wọ́n fọ wọ́n ti gbogbo ẹ̀ wọ́n ju gbogbo ìjọ tí ò ní sí mbẹ́ gbogbo àwọn tó ti hajj dé wọn náà bàtọ́ mọ́ téníténí bí ìgbà tẹ́nì kankan ò dé bẹ́ẹ̀ lọ́tún ti bá padà àwọn tó gbà á tẹ́ gbà déhùn rẹ̀ nísìn láwọn alẹ́ Saudi Arabia tí wọ́n gba ẹrù yìí ló fi jẹ́ sí pé ìnákúnà ní wọ́n náwó síbẹ̀ wọ́n yẹ wó ẹ máa fẹ́ náwó sí kàbà lọ́fọ́ àkùbọ̀ odidi ọba àlùkàn sọ pé tó a ìjọba bá fẹ́ fọ kàbà tẹ́ ẹ̀ bá jẹ́ mọ́ àáfọ̀ ojoojúmọ́ èmi náà máa wá lẹ́ẹ̀mejì lọ́dún òun náà wà wá yóò wà níbi rọ́jà bàbí ṣàbán yóò tún wá ní bẹ́ẹ̀ ṣe ṣe hajj tẹ́yìn àwọn èèyàn ń padà bọ̀ wálé wọ́n fọ kàbà nípa rí wọ́n gbalẹ̀ ọba gan wà mú gbalẹ̀ <laughs> ọba yìí yóò mú gbalẹ̀ kì í ṣe pé yọ wọṣọ àwọn òṣìṣẹ́ tẹ́ wo tẹ́ rí yẹn sẹ́mọ̀ bí tẹ́ bá lọ bẹ̀ ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ dé ẹ̀ rí i pé wọ́n ń sí àwọn tó ń fọlẹ̀ wọ́n ń wọ aṣọ uniform ǹjọ́ tó bọ́ bá gbálẹ̀ òun náà bọ́ aṣọ lásìlẹ̀ yóò wà bọ́ bẹ̀ àwọn yóò wà péjì lẹ́yìn òun náà wà máa gbà ẹ mú wà nù ẹ jẹ́ ń ṣe tèmi náà ẹ mi náà ṣe tèmi náà sẹ́mọ̀ àwọn gbé wọ ní iṣẹ́ ilé ọlọ́run àásì àmàṣe kọ̀sọ́lá wọ́n ti wọlé ọlọ́run àgbàgbé níta jẹ́ ni ló fi jẹ́ pé àmọ́ bú àwọn tí wọ́n máa ń kíra wọn káàbọ̀ tí wọ́n bá wálé ọlọ́run ìbẹ̀ fẹ́ kí jimá fẹ́ kí eid wọ́n ti àmọ́ welcome ẹ̀ pé àti kí ọba kìnní kan àti baálẹ̀ kìnní kan àti olóyè kìnní kan nílé ọlọ́run ìwọ ọyẹ wọn máa kí ọ káàbọ̀ nílé ọlọ́run ọmọ ìjọ rẹ lójú púpọ̀ o tí ẹ̀ bá ń bọ̀ wá sílé ọlọ́run ó gbàgbé níta jẹ́ ni tọ́ba ti wọlé ọlọ́run ó tiẹ̀ ní mọ́ntọ́ jẹ́ mọ́ ẹ́ mọ́ wà wájú ọlọ́run ló fi jẹ́ síbi tó wá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn nítorí fi bẹ̀rẹ̀ àwọn ẹni pé Allahu Akbar mi ò jẹ́ nǹkan kan ẹni tó jẹ́ gbogbo nǹkan òun náà ní kíni Allah nínú ẹ̀ nípa báyìí ilé ọlọ́run nínú ẹ̀tọ́ ẹ̀ náà ní ká máa fọ̀ mọ́ kúrò níbi ìdọ̀tí bákan náà ká tún wá fọ̀ mọ́ kúrò níbi àwọn ìdọ̀tí tá a fojú rí òun gan wá ní bábà òun ní àléébù wa àwọn mọ́sálásí pọ̀ tí wọ́n fọ̀ ní gbangba ṣùgbọ́n nínú nínú kọ̀rọ̀ wọn ò fọ̀ mọ́ tí wọ́n bí wá lè rí pé nínú kí masalasi ọmọ ní gbígbá àbí ká fọ̀ ọmọ kúrò níbi ìdọ̀tí tá a fojú rí èwo nọmba one nọmba one tó yẹ ká mójútó òun náà ni ká fọ̀ ọmọ kúrò níbi ìdọ̀tí tá a fojú rí ààrẹ ń tí wọ́n máa béèrè pé ẹ àìsàn tẹnu ọmọ pé ìdọ̀tí tá a fojú rí kí ni ìdọ̀tí tá a fojú rí ìdọ̀tí tá a fojú rí olórí ẹ̀ òun náà lẹ́bọ̀ sísè àwọn míì gbé ẹbọ sínú masalasi ẹ ọmọ masalasi tó bá dá àwọn eré àbí èkó kankan mẹ́rin bíbàdàn ó lè wà lọ́dọ̀ wa ń bí náà àkàn kọ̀ọ̀kan pọ̀ ní ọ̀nbẹ ṣùgbọ́n pọ̀ láwọn Lagos kankan wọn kí wọ́n tó kọ́ masalasi ó ní tí wọ́n ń rì máa bẹ̀ láwọn tó jẹ́ sí pé ẹlẹ́bọ ẹlẹ́bọ ló kọ́ wọ́n jẹ àwọn àwọn náà sì máa orí tí wọ́n rí nǹkan masalasi ó náà àwọn masalasi kan bẹ tó yẹ pé sàárè ń bẹ́ẹ̀ àwọn tó ń kírun bẹ́ẹ̀ masalasi abọ́dọ̀ kúrò ní gbogbo nǹkan kánú méjèèjì nú àwọn nǹkan tó yẹ ká pàtàkì jù náà nìyẹn kódà kíjà káwọ àwọn ẹyí ọ lórí báyìí nínú mọ́sálásí kí dọ̀tí ọ wà kí dọ̀tí gbogbo aṣọ rẹ tó ọba kírun tán ọmọ sàn ju kí mọ́sálásí ọ wá jẹ́ má bù gbogbo ẹ Ibrahim bàbá ẹ̀ òun náà ni pé kò pé tọ̀hárà ó kó gbogbo ìdọ̀tí tá a fojú rí kò sínú tá a fojú rí lẹ́gbẹ̀ẹ́ anábì Ibrahim alayhi salatu wa sallam wọ́n fọ kàábà mọ́ ẹ̀rí lẹ́bọ̀ kankan bẹ̀rẹ̀ yẹn ló fi jẹ́ sí pé níjọ́ tí anábì kọ́kọ́ sí kàábà tó sí Makka sallallahu alayhi wa sallam yẹn tí wọ́n kọ́kọ́ mójútó náà ni wíwó gbogbo òrìṣà tí ń bẹ nínú kàábà wọ́n sì wó pátápátá tí ọ̀sẹ̀ wò kankan wọ́n máa ń wó òrìṣà náà kàábà gbogbo ẹgbẹ́ maka ẹgbẹ́ madina àwọn òsè oko òsàn kankan wọ́n gbogbo ẹ̀dá ló fi jẹ́ pé àwọn masalasi wa láwùjọ yìí a nílò ká fọ́ ọ mọ́ ẹgẹ́ bọ́lá ń ṣe pa ànábì wa ibrahim àtànábì wa ismail lásì ẹ fọ́ masalasi mọ́ ẹ jẹ́ káwa náà fọ́ masalasi wa mọ́ kúrò níbi ẹ bọ́ òun náà ni tá a má pèjú ìwà fún àní ká gbé sàárè sínú masalasi àbí ní tòsí masalasi bẹ́ẹ̀ náà ni ká máa fàfàkùfà nínú masalasi ẹlòmíràn pé kò sí sáré ní màsálásí wa ẹ ṣùgbọ́n ntí ń bá nu atẹ́gùn ọlọ́lẹ́bọ tẹ́yìn sí ń bẹ̀ wọ́n ti gbé nǹkan kan lé ọlọ́gbẹ́ wa fa nǹkan kan màsálásí tí èso orúkọ ọlọ́run ọba màsálásí yẹn ẹ̀bọ lẹ́yìn sí ń bẹ̀ ẹ gbọ́dọ̀ fọ màsálásí má kúrò níbi ẹ̀bọ ha ẹni máa ti dùn ilé ọlọ́run ẹ tún wá ń pè nǹkan mí níbẹ̀ ẹ rí bóri yín ò pé nù ni ilé ọlọ́run lẹ̀ gbúnbó láwà màsálásí láwà ilé ọlọ́run sì ní ọba kan ẹtún wá ń praise ẹtún wá ń yin ọba mìíràn bẹ sọba inú rẹ ó dùn inú rẹ ò ní dùn ilé ọlọ́run lẹ́wà ẹ wá gbé nǹkan ní gbogbo àwọn nǹkan wọ̀nyí agbọ́dọ̀ fọmọ sọ́nàtì má kó ń bẹ bẹ́ẹ̀ náà ni bídíà agbọ́dọ̀ fọmọ sọ́nàtì má kó ń bí bídíà ṣíṣe bá a ṣe fọmọ kó níbi ẹbọ á fọmọ kó gbogbo jẹ́ ń pẹ́ bídíà ó ní àṣìṣe tọ́lọ̀ ń pa fún anábì Ibrahim àtànábì Ismail alayhi tá a bá rí i pé wọn ò bá gbọ́ tàbá bá rí i pé èròǹgbà tí wọ́n fi kọ́ mọ́sálásí yìí èròǹgbà rẹ̀ ní ẹ̀ṣẹ̀ àbí bídíà àbí ẹbọ ṣíṣe gẹ́gẹ́ bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bọ́lá ń ṣe pa á láti ẹ̀bí kó wú mọ́sálásí tí wọ́n kọ́ mọ́sálásí ò tí pọ̀ ń gbà yẹn nù sẹ́mi àpè tí mọ́sálásí bá pọ̀ àpè ó ti pọ̀ jù lọ́jọ́ kẹ́ máa wú mọ́sálásí o àtàwọn máa wú mọ́sálásí ọlọ́ni wa anabi sallallahu alaihi wasallam masjidu tí wọ́n kọ́ lẹ́gbẹ̀ẹ́ masjidu Quba tó sí ẹ̀ kò jìnnà tó nǹkan ó jìnnà díẹ̀ kò jìnnà tó nǹkan ọlọ́ni wa anabi sallallahu alaihi wasallam mo fẹ́ pàṣẹ masalasi ẹ̀ fún ẹ o wọ́n kàn di tí wọ́n kọ́ ni tó dáa o èròǹgbà àwọn tó kọ́ ò dáa o walladhina takhadu masjidan dirara wa kufra وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل mọ́sálásí ìròyìn tọ́lọ́ ń ròyìn fáwọn tó kọ́ ọ ni mọ́sálásí yẹn ṣe torí ọlọ́run torí ẹ̀ṣẹ̀ ni torí ẹ̀ṣẹ̀ náà ní pé wọ́n fẹ́ máa dẹ́ṣẹ̀ náà àà àwọn ọlọ́mọ yìí mọ́sálásí ń dẹ́ṣẹ̀ mẹ́ ẹ̀pẹ̀ ìròǹgbà àwọn tó kọ́ gan nípa afẹ́ dẹ́ṣẹ̀ náà àti ìjọba sẹ̀rí agbára bá wà gbogbo sẹ̀rí akọ̀ọ̀tù wa yìí àṣẹ ká máa ṣe ìdájọ́ jáde bí wọn ò tiẹ̀ mú lò ká sámà pé akọ́jáde pé mọ́sálásí kí wọ́n kọ́ síbà yìí o mọ́sálásí tó yẹ ká wó ni o ìjọ kan ń bọ̀ wá bóyá kì í sàkókò tiwa generation tiwa generation mi lè dìde padà tó jẹ́ sí pé gbogbo òfin tá a kó kalẹ̀ àwọn ni wọ́n lò padà títí pa pé ẹ bá bá kú pàṣẹ yẹn ní ìsìnkọ̀ sẹ́ńtì ó lò ó pàṣẹ jáde kó sì dájú jáde pé sẹ̀rí àsọ báyìí ká gbé ìdájọ́ jáde pé sẹ̀rí àsọ báyìí ìmọ̀ mọ́sáàsì ní akọ́tà àárín ìjẹ́sí mọ́sáàsì gidi júmọ̀ tí wọ́n dálẹ̀ ń bíbáyìí kò bá sẹ̀rí àmọ́ ọ yẹ ká wò ó ìwọ kọ́ kalẹ̀ ọlọ́mọ ẹni tí ó mọ̀ wájọ́ wà wò padà òwò ó sì gbalá dáa rẹ̀ kódà bó ti wà náà sáré torí pé o mójú tẹ́sìn tò nípa báyìí ọlọ́wọ́n bá ní àwọn ìròyìn tá a fi ròyìn àwọn ọmọ wọ̀nyí òun náà nù ní wọ́n mú masalasi ẹgẹ́ bí irinṣẹ́ láti fi máa dẹ́sẹ̀ fọlọ́wọ́n ọba ọlọ́niwa nàbí ẹ lọ́wọ́ látàkùn fìhì àbàdà abadan abadan wọn náà máa fa àbàdà ní èdè Yorùbá bọ́ọ̀bà kéwù pé fa àbàdà fa àbàdà ní èdè Yorùbá ni pé láíláí forever kéwù dẹ̀ ọlọ́niwa nàbí látàkùn fìhì àbàdà ọ gbọ́dọ̀ kírun bẹ̀ láyé ìtumọ̀ látàkùnmù nìyẹn wọ́n ní látàkùnmù kìyàmù ní ká dìde ọ gbọ́dọ̀ kírun bẹ̀ kódà ìrun náà fìlà gbọ́dọ̀ sílẹ̀ kódà Allahu akbar al-ihram tí ẹ̀ máa sọ bí Allahu akbar tọ́wá ti Allahu akbar àkọ́kọ́ tá a máa ń ṣetán táwa kú ń bẹ̀ ọ gbọ́dọ̀ dánwò wà nábì sallallahu alaihi wasallam wọ́n dẹ̀ kọ́ dáa o wọ́n kọ́ masalasi yẹn dáa o ṣe é mọ̀ pé masalasi ọ̀tẹ̀ wọ́n mójútó púpọ̀ láti fi attract àwọn yẹn láti wá kírun bẹ́ẹ̀ ṣùgbọ́n nítorí wípé mọ́sálásí yẹn ọ̀mọ́ kúrò níbi ẹ̀gbin tá àfojú rí òun náà ní ẹ̀ṣẹ̀ àbí bídà òun ni wà níbẹ̀ gbọdọ̀ kí ló fi jẹ́ sí pé ìpìlẹ̀ ní àyà yìí jẹ́ fún gbogbo wa mọ́sálásí tó bá jẹ́ sí pé ẹ̀ṣẹ̀ ń bẹ ń bẹ bídà wà ń bẹ látàkùnfin ọ̀gbọ̀dọ̀ kírun bẹ̀ má kírun bẹ̀ má kírun bí mọ́sálásí tó lọ pa wá láṣẹ pé làmásìdún tó nípa báyìí kálukọ́ wo ẹ̀gbẹ́ wo wájú ẹ̀wọ̀ yẹn wọ̀tún ẹ̀wọ̀ sí wo mọ́tàlásí rẹ̀ bó ṣe rí kí ni ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ sọ fáwọn tó wà ń bẹ̀ ìgbé eléyìí ọ̀gbọ́ fún ẹ̀rọ ọba ni ọlọ́run pàṣẹ fún ànábì rẹ̀ ànábì wa Ibrahim ànábì wa Ismail ẹ fọ́ mọ́tàlásí mọ́ kúrò níbi ẹ̀gbin tá àfojúrí àtàwọn àdọ̀tí tí ò tá àfojúrí wọ̀n wọ̀nyí tó nípa báyìí ọ̀dọ̀ wa láti mójútó ilé ọlọ́run ọba nínú àwọn ará ìtì mọ́tàlásí tá a kà fún wa òun náà ni pé ká gbìyànjú káwọn náà ò tiẹ̀ dá masalasi ká kọ́ masalasi tá a bá lè dá kọ́ káwọn náà contribute síbi tí wọ́n ti ń kọ́ náà bákan náà tàbá wá ṣe bá ń tán ká tún wá gbìyànjú ká máa tún lé ọlọ́run sí ká tún lé ọlọ́run sí nínú ká fọ ọmọ kò ní bí ẹgbẹ́ náà fojú ká gba ká nù mọ́jà wọn ṣẹ̀ṣẹ̀ máa lé ọ kiri pé ẹgbálẹ̀ òkè tó lọ lé àìsọ́ bá àwọn ilé ọlọ́run àájà sí a máa jà sílẹ̀ ọlọ́run àmọ́ yọ wá ń kọ̀rọ̀ táyìn ò ní rí àtàbá máa pété ara ń gbangbangba àwọn yóò gbà lọ́wọ́ wa ọ̀dá wa lásìkò tó rí kí o sí yàn bẹ́ẹ̀ wọn náà bẹ̀rẹ̀ kọ́ máa tún ní ọlọ́run wa sí Allahu Akbar kí àwọn awọ́rú masalasi láì sẹ́ni kankan mẹ́ ọ wa mọ́ gbalẹ̀ tó mú mọ́ mopping sticks ọ wa fi nù ọgbà òjàkáwò ó lo bí two hours mo ṣe bá ń ọba kọ́lẹ̀ fọlọ́run ọba jókòó fọlọ́run ọba tẹ́wọ́ wọ lọ́hùn tó bá jẹ́ pé lè rẹ ni mo tún ṣe lóòótọ́ tó bá jẹ́ pé lè rẹ ni lóòótọ́ àá mo ń béèrè nǹkan kan lọ́dọ̀ rẹ fún mi ọlọ́hùn tí kì bá wá ṣe lè rẹ o lè má fún mi ọlọ́hùn tó bá pé lè rẹ ni lóòótọ́ fún mi ọlọ́hùn nípa báyìí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àyà hadith ta kà fún alẹ́ kan náà gẹ́gẹ́ bá ń ṣàlàyé fún wa pé àmójútó lé ọlọ́run ọba yẹn o nínú àwọn ará ìta máa ṣe fúnlẹ̀ ọlọ́run bá a ṣe fọ̀ ọmọ kúrò níbi ìdọ̀tí tá a fojú rí bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ fọ̀ ọmọ kúrò níbi ìdọ̀tí tá a fojú rí sínú àwọn ará ìtì mọ́sálásí mọ́ wà tún jẹ́ ní tí ó dá ìdàkúdà alẹ́ sínú ilé ọlọ́run ọba o wọ́n sọ ẹlòmíì kò lè fọ̀ ó tún dá ìdọ̀tí síbẹ̀ ni ó fi jẹ́ sí pé àwọn àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run tí wọ́n mọ ilé ọlọ́run púpọ̀ tó bá dìde láàyè tó ti kírun báyìí tó bá rí ìdọ̀tí kan bẹ̀ ni wọ́n á máa mú un kó láyé lómi yóò jù sápò yìí yóò mú báyìí yóò jù sápò ẹ̀ ọ̀rẹ́ ti ń sàn àwọn kan wà tí wọ́n máa sàn bá ń káàkiri pé àwọn ẹ̀dọ̀ ti jà sàn ẹni mi tún jù sápò tọ́ bá wá dé tayọ̀ lọ dànù padà tọ́ bá mọ̀ pé òun sẹ́kù sínú màgàlásì ilé ọlọ́run abọ́dọ̀ bọ̀wọ̀ fún ọlọ́run ọba kó ṣe gbogbo wa lẹ́yìn tí wọ́n máa gbélé ọlọ́run ọba lárugẹ kó ṣe wá lẹ́yìn tí wọ́n máa gbélé ọlọ́run ọba lárugẹ ọ̀rẹ́ ṣe wá lẹ́yìn tí wọ́n máa tún ní ọlọ́run ọba sí kó ṣe wá lẹ́yìn tí wọ́n máa fọlé ọlọ́run ọba má kúrò níbi ìdọ̀tí tá a fojú rí kó sì wálẹ̀ tí wọ́n máa fọ́ lọ́wọ́n ọba má kúrò níbi ìdọ̀tí tí a fojúrí gbogbo àwọn tí wọ́n jìn sọ́fìn àìṣedéédé pẹ̀lú ilé ọlọ́wọ́n ọba wọn yìí ọlọ́wọ́n bàbá tó wọn ṣe tó dúpẹ́ fọlọ́wọ́n ọba tó mú àwọn èèyàn wa tó lọ sí ṣe hajj tó mú wọn dé tó tó mú wọn dé wọ́n tó ń dé wọ́n tó ń dé sí náà ni ọlọ́wọ́n ọba gbogbo àwọn tó kù sọ́ọ̀nì náà kọjá kí wọ́n dé láyọ̀ fún wọn gbogbo àwọn tó ti dé wọn wọ̀nyí ọlọ́wọ́n bàbá fi àlùbáríkà sí hajj wọn gbogbo àwọn tá a ti lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ọlọ́wọ́n kó bá fi àlékún àlùbáríkà sí hajj wa gbogbo àwọn tá a ti lè lọ ọlọ́wọ́n bàbá kó sí ní ọrùn fún wa kọ́lọ́mù mọ́ wá ṣe hajj náà ni hajj tó ti sábà fi burúkú fún yín ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ di ẹ bẹ̀rù ọlọ́run lára hajj ẹ bẹ̀rù ọlọ́run ìbàtẹ́ bá ti hajj di á ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé ọ̀rọ̀ kẹ́yìn tẹ́ ẹ dé tó máa dé ẹ̀wọ́n náà láti gbà kẹ́ ẹ gbọ́ yóò ṣe ń láǹfààní púpọ̀ bí iná láì sàn án wá kí dé àwọn náà ánà alhamdulillah yọrọ bẹ́ẹ̀ náà. أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله